jẹ́ ká jàǹfààní ẹ̀ la ṣe ń sọ fẹ́yìn ọmọ Yorùbá ẹ má jẹ́ kó lọ sign amalgamation ó jẹ́ kílẹ̀ Yorùbá ti dájú báyìí lọ ó jẹ́ kílẹ̀ Yorùbá náà ti láǹfààní tó pọ̀ ẹ jẹ́ akígbe síta November seven wọ́n gbọ́dọ̀ sign any amalgamation láti keep wa sínú Nàìjíríà Nàìjíríà ni àwọn ọba fẹ́ keep wa sí àdẹ̀gbọ́dọ̀ gbà fún wọn torí ẹ̀ la ṣe ń pariwo pé yorùbá country orí a1 ni mo wà báyìí kíní yẹn la máa padà ṣe fún gbogbo yín nígbà tá a bá ti bọ́ sórí m1 àìtí bọ́ sórí m1 orí a1 la ṣe wà báyìí nígbà tá a ṣe ń ṣe awareness lọ́pọ̀lọpọ̀ ẹja gbẹ́lẹ̀ lọ́dọ̀ àgàdú. àwọn darandaran àwọn darandaran. 这样子的，这样子 mọ́lé ọlọ́run ní jẹ́ kó ogun ká wa mọ́lé o àmọ́ káwa náà ṣe kí ni ká ṣe gbogbo ohun tí ogun òfin ní ká wa mọ́lé bá ń gbóhùn sókè àgàgù èèyàn ti Ìgbòho ṣáà. ìdílé àkóbá kan gbàgbà Yorùbá a sọ̀rọ̀ àwa dárò náà lásán ní ìgbòho. aṣọ àtòrí tó bá dìgbà tó. àsìkò dáadáa olóṣèlú olóṣèlú wa wọn lọ ni gbogbo ẹ̀yin àgbààgbà ọba ọlọ́wàdàkẹ́ ọ̀nìyànṣà aláàfin àwùjalẹ̀ alákìlì ìṣọ̀wọ́n gbọ́nsọ̀ alára àti ọ̀run àkárí olùbàdàn bàbá rẹ sọ̀rọ̀ bàbá bàbá dàkẹ́ bàbá dàkẹ́ ọ̀tún bàjẹ́ jù. ó yà sọ̀rọ̀ sókè. ball. má bínú sáré lọ yọ mi gàrí ni ìbáyé ń ṣe lọ́dọ̀ wa nìyẹn ó kọ́ lè bọ́ sẹ́gbẹ̀ẹ́ títì kó máa yọ mi gàrí sanitation wà à ń ṣe bẹ́ẹ̀ ní bíbà nàìjíríà lè ti lè máa ṣe gbogbo jágbajàgba yẹn ní bíbà a ní òfin rules and regulation tó bá fẹ́ yọ mi gàrí wàá wábi tó máa yọ mi yẹn sí ẹ jẹ́ àpadà ká gbọ́ àgàgúlẹ̀ nǹkan sí ká tó tẹ̀síwájú orúkọ tiẹ̀ ní kí ni. Olúṣọlá torí òkè àti ilẹ̀ òkè àtó jẹ́ ọba pàtàkì nílẹ̀. ọba pàtàkì. ọ̀rọ̀ àwọn darandaran tí ó dá wàhálà lásìkò dákẹ́ nàìjíríà kò bá ní sí kan gbangba ìjọba máa sọ àwọn adarọ̀ náà lásán. mo rí àṣà ti ṣe mo rí lẹ́gbẹ̀ẹ́ náà ẹ kú iṣẹ́ náà ní súwa a dẹ̀ ní ṣe lásán náà kan máa ń pè àlejò kọ́ mi. burúkú làwọn olóṣèlú ọ̀fẹ́ gbàṣẹ lọ́dọ̀ ọba lọ́ṣẹ ní káwọn ọba wa tọwọ́ bọ̀wé ní november seven bomb bastard. ìjà gbogbo Yorùbá fẹ́ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò jọ ń rọ ohun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gómi lábàánà ìbọn ọ̀sán jẹbọ rírú ẹ jẹ́ kó tó àlà tó rọ dúdú kò sẹ́ni bọ́dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹrù yìí tó bá. akérògbò ẹ̀yin tẹ́ ń bẹ ní north part of UK tá à ń pè ní Peterborough ibi tá à ń gbà kọjá lọ láàárọ̀ yìí Koiki Media Live òun náà ni gbogbo ohun tí a fi ń wọ̀n wá pé bílẹ̀ Yorùbá ṣe gbọ́dọ̀ rí tó máa dùn jù báyìí lọ àmọ́ tá bá wà nù Nàìjíríà òfo ní Nàìjíríà kò lè mú kankan jáde mo kí àṣà ti ṣe mo kí gbogbo àwọn medias wa pé a kú takuntakun kò ní rẹ̀ kò ní sú wa gbogbo ẹni tó bá níran Yorùbá ò ní bọ́ ẹ̀yin gangan ni ẹ̀ní tẹ̀lé wa délẹ̀ lérí àníṣe pariwo síta ìkégbè síta November seven wọ́n fi sign in another amalgamation. ẹ̀rù fẹ́ kí gbogbo ẹ̀yin náà láǹfààní àti lè drive débi pé àyà yín ò ní já nílẹ̀ Yorùbá àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó ní mọ́tò wọ́n lè gbé mọ́tò jáde epo ti di one thousand naira per litre nígbà tí mo ló máa di one thousand wọ́n ní kí n gbẹ́nu sàn wọ́n ní kí ló kàn mí níbẹ̀ mo ló kàn mí torí pé ọmọ Yorùbá ni mí mo lè máa gbé nílùú òyìnbó lóòótọ́ àmọ́ ọmọ Yorùbá ni mí owó mi dẹ̀ wà lára owó tá à ń sẹ́ndì sí ilé tó fi ń pè ní diaspora remittance to Nigeria gbóhùn sókè àgbàdo. ó yà sọ̀rọ̀ sókè. Yorùbá ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè nítorí pé àsìkò ti tó ilé tó lọ say no to fraudulent restructure and say no to anything apart from Yorùbá independent country Yorùbá independent country la fẹ́ anything less than that jàgùdà ni wọ́n olè ni wọ́n ẹ má gbà fún wọn tó bá ní ká ṣe restructure olè ló wà níbẹ̀ inú nàìjíríà náà la ṣe máa wà tẹ́ bá ṣe regional government inú nàìjíríà náà la ṣe máa wà but tá bá gba independent yorùbá country ẹni tá bá fẹ́ kó wà nílùú wa la máa jẹ́ kó wà gbogbo èèyàn kan ní uk fẹ́ kó wà nílùú àwọn torí pé àwọn kan jàgùdà ni wọ́n yorùbá nation òun nìkan ni way out yorùbá nation no going back yorùbá nation fún gbogbo ọmọ yorùbá ni kò ń ṣe fún èmi nìkan gbóhùn sókè. yorùbá ni la fẹ́ o yorùbá nation la fẹ́. One Nigeria. is a fraud. One Nigeria is a crime. Now Nigeria is against humanity. Èdè, language, èdè wa ló yẹ ká fi operate nile yoruba. Gẹ̀ẹ́sì ní ká lo English. Gbogbo sat yìí èdè Yorùbá yoruba. yẹ kó máa fi ko tá a bá language culture. Nigeria is a fraud. Mo banko o gba àwọn team bó ṣe jẹ́ kẹ́yìn náà máa gbádùn ayé lélẹ̀ kó gbé mọ́tò kó ṣeré jáde àbí kó níbi tó bá fẹ́ lọ èmi náà níbi tí mò ń lọ náà ni kò ń ṣe dandan ni pé kó ra mọ́tò nílùú yìí o lè rẹ́ǹtì mọ́tò o lè háyà mọ́tò o dẹ̀ lè ní mọ́tò àmọ́ wàá ṣe insurance lé lórí ni abroad is very beautiful àmọ́ ilẹ̀ Yorùbá dùn jù báyìí lọ gbọ́wọ́ jẹ́ ká gbádùn ẹni gbóhùn sókè Janet ọ̀run la fẹ́. Yorùbá nation. nílẹ̀ yorùbá lẹ́ni ó ti kọjá òṣì tó ń bẹ nígbà tó tẹ̀ kó wa papọ̀ òṣì yẹn wá di bí pé anybody n bá rí lọ ni kó máa lọ jẹ báyìí àní wọn nàìjíríà is a fraud wọn nàìjíríà is a crime ẹja jáwọ́ níbẹ̀ no retreat no surrender janet gbóhùn sókè. ìlànà ọmọ òde wa ń pariwo ló ọmọ nàìjíríà yorùbá world congress ń fẹ́ràn Take it up now. Yorùbá wọ́n voice dem pariwo. Yorùbá nation ni.